Bye. nǹkan kan. adúpẹ́ ìfẹ́ àti ààbò yín lórí wa. olúwa gba ọpẹ́ wa. àtúnwá dúpẹ́ wípé ẹ̀ mú wa ṣẹ́gun ọ̀tá ẹ̀ sì mú wa rẹ́yìn òdì olúwa ọlọ́run wa ogun tẹ́ ẹ ti wá ṣẹ́ nínú ilé kó má ṣe gbérí mọ́. àtúnwá dúpẹ́ wípé èèyàn bí èṣù èṣù bí èèyàn tí ò fẹ́ kí abiyamọ ó farabalẹ̀ kó jẹun ọmọ ẹ̀ ẹ̀ ti bá wa tì í lọ. Ah, ọlọ́run tó pọ̀ nípa àti agbára gba ọpẹ́ wa tí a bá wá rí ẹnikẹ́ni tó lóun fẹ́ da ìdílé yìí rú ìdílé aláyọ̀ yìí tó lóun fẹ́ dàrú irú èèyàn bẹ́ẹ̀ olúwa bá wa nà án lẹ́gbà olúwa nà án lẹ́gbà bó ti wù kó dàgbà tó bó ti wù kó kéré tó bó ti kù kó ń súnmọ́ tó bí iṣan ọrùn olúwa nà lẹ́gba ànàsáré ni kẹ́ ẹ nọrú ẹni bẹ́ẹ̀ ànàsáré ni kẹ́ ẹ nọrú ẹni bẹ́ẹ̀ ọlọ́run wa àwa fẹ́ lọ sùn láṣálẹ́ yìí olúwa jẹ́ ká sùn láyọ̀ o jẹ́ ká jí láyọ̀ o nígbà tí àbá fi jí ní àárọ̀ ọ̀la jẹ́ ká lè máa yìn ín lógo èyí la béèrè lórúkọ jésù kristi olúwa wa. àmín. àmín àmín lórúkọ jésù. ẹ̀kẹ́ hallelujah. hallelujah. ẹ̀kẹ́ hallelujah. hallelujah. hallelujah. hallelujah. ọmọ àlè ni wọ́n yìí ọmọ àlè ni ọ ṣé èmi nìyá ìyàwó rẹ ń pè ní èṣù bí èèyàn èèyàn bí èṣù tó lè faraya kọ jà kọ bábi àdúrà wọn jẹ kí wọn pé kí ló dé kó pé wọn ń fàdúrà bú bàbá rẹ ẹ kò sì lè nà mí fún ọ ò lè ṣe bẹ́ẹ̀ torí pé o ti gbèsè ń dẹjẹ wọn ti nù ọ ní dáwà wọn ti gba gbogbo ṣòkòtò ń di rẹ wọn ti gbé yẹ̀rì lé ọ lọ́wọ́ èmi ni wọ́n ń purọ́ fún ṣebí wọ́n sọ fún mi pé ìbémi bá ti lọ tán ìyá ìyàwó rẹ̀ náà ń lọ ni ń lọ pátápátá tí ò ní wá mọ́ ọwọ́ àgọ́ sọ́nà lójú ara ẹni ni àbí bẹ́ẹ̀ kọ́ kò burú o mo ti dé ilé ọmọ mi ní èmi náà máa wá gbé bẹ́ẹ̀ mo fẹ́ jẹun ọmọ ẹni ọba wa ni má jẹ ó ń tọ̀ mú ní orí lọ tẹfẹtẹfẹ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ̀yin ọlọ́tẹ̀ wọn wọn yìí ẹ̀yin ìyẹn yọ̀rọ̀ bí ilé adìẹ ẹ̀ sì lẹ́bi bí ọmọ àlè ọmọ àlè eléri bí ẹni sẹ́rẹ̀ tẹ̀lé Ṣàngó yìí. bàbá kí lè fẹ́ jẹ. ta ọmọ mi mo ti yó. ó dáa ẹ̀wọ̀n lè kẹ́ wá lọ sùn. kí lọ́ọ̀kìrán ọkọ̀ kìrán níbi yóò wù mí mo lè sùn ṣe bílí ọmọ mi nì bọ́ bá wù mí mo lè sùn lè dáná bọ́ bá wù mí mo lè sùn balùwẹ̀ èwo wá ń tiẹ̀ bọ́ bá ti wù mí mo lè sí lé mo lè sùn lé gbọ̀nsẹ̀ kò burú níbi tí wọ́n sùn náà mo wáyé lọ́ọ́ fi mí kálukọ́ máa lọ ayé òun àbẹ̀lá sùn. fa wàhálà ẹ máa fa wàhálà ẹ má bínú. wàhálà wo ni lọ́ọ́ máa fà ni wọ́n ń sọ owó èmi náà lójú wọn bí irú irú bọ̀dá rẹ̀ bá pé ìwọ náà ò lè gbìjà kọ́kọ́ gbá wọn lóòka kí wọ́n mọ̀ pé nǹkan bẹ lára. ẹ ti bójú lógún jù ogun yìí ti pọ̀ jù gbogbo àwọn kọ́tà fún mi èmi ò kí bẹ́ẹ̀ lò ó. ọdẹ ọdẹ tí ọmọ nǹkan kan oníjagunjagun gbójú lóògùn jàgùjà kí ni wọ́n ń pè lógun kí ni wọ́n ń pè lógun àbá má lo oògùn àwa dé látọjú oògùn kàtọ́ wá wà náà ilé àmà gbógun náà ní yíká máa borí báyìí èyí tó ń ṣe ọba bá wọn lóògùn ká bàbá wọn ní Jésù ọba gbè lẹ́yìn rẹ̀ nú àwa méjèèjì ẹ mọ̀ sọ. ibi tí ń sùn mọ́ wáyé ibi ń sùn mọ́ wáyé o lórun bá ń kan máa wọlé yín lọ. ẹ wo yàrá sùn tẹ́lẹ̀ tó máa ń bẹ̀rù mo ní bìtì ń sùn àbí wọ́n ní mo fẹ́ gbìn yín lẹ́rù kó ni bìtì ń sùn lọ́sùn mú tiẹ̀. yorùbá bọ̀ wọ́n ní adìẹ bà ara ò ara ò rádìẹ gbogbo aládẹ mọ̀ pé ibi tí erin méjì bá ti jà kókó bẹ̀ ò tún gbérí mọ́ gbogbo yín náà lè wà bí ngbà tí ilé bínú jáde o tó ní pé tá a bá mú wọ̀rọ̀ kan fi ṣàdá pé òun ló máa wá tó máa máa gbé ìwò lẹ tún padà sí ẹ a ní kẹsẹ tún kan ẹlẹ́nìkan sọ pé òun máa wábì kan lọ máa gbé. look ẹ wo ẹ má wulẹ̀ jẹ́ ká tọra wa jẹ ká má fúnra wa nígbó dídí sán o now ìwọ ti ṣe nǹkan tó yẹ kó o ṣe ní sáìdì ọ̀rọ̀ tiẹ̀ àbí èmi náà mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe o ojú ọ̀gbagadè làwa wà yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an kí kálukú sọ tẹnu ẹ̀ ká gbọ́ màámi ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀. má jẹ́ ń bá ẹ jà o ṣọ́ ara ẹ o àbí màá ẹ wo ló wá ń pè má jẹ́ ń bínú sí ẹ o. dádì kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an. sọ́ọ̀ ya wèrè mo rò pé eré ẹ bàjẹ́ ni ẹ rọ igi lọ́ba kìbọ̀ mi lọ́fun àbí rí kọ́ òwò pọ̀ kí n lè máa pọ̀ dálẹ̀ pọ̀rọ̀pọ̀pọ̀ fún ẹ idiot. but ṣó wá yẹ kí táyọ̀ lọ bìṣẹ́ kó má dágbére fẹ́mi ìyàwó ẹ̀ ṣó yẹ kó má dágbére fún mi pé òun ti ń lọ bìṣẹ́ láàárọ̀ yìí lọ́mọ tó dáa ọmọ tó dúró déédéé ọmọ tó dájà àwọn ẹbí ẹ lọ tó dájà àwọn òbí ẹ lọ ọmọ téèyàn fi ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ ríru táyọ̀ yẹn lọ́kùnrin kó lóun ò rí yàn ẹni bá lóun ò rí irú ẹ wò ó kó lè rí yàn mọ́ ẹ ẹ èmi gan máa tiẹ̀ sìn máa sìn. Baba, Baba, tí má ti bá wọn ti gate èmi náà fẹ́ lọ ra nǹkan tán. ẹ lọ ra nǹkan ẹ lọ ra gbogbo yín náà ni ẹ lọ ra ìyá màá ta àtẹ síbẹ̀ ń jẹ́ lójú. bọ́ọ̀lọ́ ó kàn rànjú kankan lásán ni ẹ lè rí ẹ lè rí àṣírí ìwà tẹ̀ǹtẹ̀jú tòótọ́ sí ẹ lè rí ṣíọ. dọ́kọ̀dọ́kọ̀ hmm? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ gbogbo ẹgbẹ́ dọ́kọ̀dọ́kọ̀ ìdí ọ̀tá mọ́ ojú tì yín gbogbo ẹgbẹ́ dọ́kọ̀dọ́kọ̀ ìdí ọ̀tá mọ́ ojú tì yín. aṣẹ́wó ọlọ́mọ wọ́n nìkan méè dárìn mọ́ bí wọ́n bá kí ọmọ lẹ̀ nínú àgbàdo ó sì máa dọ́bí ọmọ ẹrin. erí mi ò pé mo wúkú ẹsẹ̀ wìrì kò lè gbé. gbogbo ọ̀yà ló máa ń pera lódù. ọbẹ̀ ṣàlẹ́yìn authority mi start. kúfin eléèrí àwọn náà jáájú oge kúfin bí wọ́n lájọ́ ṣe nípa kì í ṣọ̀rọ̀ níní béèyàn ó jọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ẹlẹ́yìn ń bẹ lódò béèyàn ó yàn lè kó má yà á látọ̀ sí èrò àtọ̀sí tó ń ro tókì èyí tó ń ro tọ́kì àbọ̀ ti san ó sì ń ro. dọ́kọ̀dọ́kọ̀ máa mú ìyàwó mi ra fa mi dọ́kọ̀dọ́kọ̀ máa mú ìyàwó mi ra fa mi gègé gẹ́gẹ́ dìdì gègé dọ́kọ̀dọ́kọ̀ máa mú ìyàwó mi ra fa mi odò ọgbà ń bẹ ńlẹ̀ tá a gbọ́njú bá kíbọ̀ dọ́kọ̀dọ́kọ̀ máa mú ìyàwó mi ra fa mi àtẹ̀jẹ́ àtẹ̀wò òun ló gbọ́kọ̀ ǹjẹ́ àṣẹ́wó òun ló fi pọkọ àyàtọkọ kú fún ti olórùrànwọ́ ǹjẹ́ àṣẹ́gbé ní gbẹ́gbẹ́ kíbẹ̀ kíbẹ̀ gbẹ̀ gbẹ̀ kíbẹ̀. bàbá. bẹ́ládé. irú orin wo lẹ ń kọ yìí. orin orin oní flashback. bọ́ládé orin eré kan tí a wò lórí móhùnmáwòrán lánàá ni àṣọ òwò ni. mi ò wò ó àjọ wo ni àbó ti gbàgbé o rántí. mi ò rántí. dàjẹ́ ìran ẹ̀ létí tí bàbá àgbàlagbà kan atókù má kó àmọ̀nà ọ̀run mọ́ àlọ́ yìí kan wà nú eré ọ̀hún ò rántí náà. láàmì mi ò wọ. tí bàbá yìí tíyàwó kan ò bá kan náà lé ẹ̀rí tó jẹ́ pé léyìí tó wáá fẹ́ gbẹ̀yìn tó lóyún tó wá kú toyúntoyún ò tí rántí náà. Oh bàbá yìí ìkànnà àwọn ọmọ ẹ̀ wá dàgbà tó dàgbàdàgbà tó fẹ́ yàwó tó bímọ tí bàbá yìí wá di gbádàgbọ̀n tó kó lọ ilé ọmọ ẹ̀ tó lòun ń lọ baṣọ lọ́jọ̀jọ̀ ọmọ láìṣobìnrin tó fẹ́ dalé ọmọ ẹ̀rú báyìí tó fẹ́ kí ìyàwó ọmọ òun máa pààrọ̀ ìyàwó bíi tiẹ̀. láàmì mi ò wò. ọ̀rẹ́ tí agbọ́wọ́ ni bọ́ládé tíyà àyà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yí lérí tó ya wèrè báyìí

biết bao